DJ YK múlẹ̀ gẹ́gẹ́gẹ́rẹ́ ẹ má sáré ẹ má sáré ẹ má sáré ẹ má sáré ẹ má DJ YK múlẹ̀ wọ́n tún ti múlẹ̀ <laughs> wọ́n tún ti mú gbẹ́lẹ̀ fún yín Nàìjíríà wọ́n tún ti mú gbẹ́lẹ̀ wọ́n tún ti múlẹ̀ èyí fòye ẹ̀ ní gbádùn Ọlọ́run bá mọ̀ pé ẹ̀ ní lálá ẹ̀ ní ní àlàáfíà ah, kí ló dé ẹ bá pààyàn náà <laughs> wo ìyá mi bàbá mi tó bá wo tó bá ti rí fídíò yìí mi ìfẹ́ kẹ́ bẹ́ẹ̀ nìbọ̀dì jà o if anybody is telling you uh, Yorùbá nation is a scam tell them Nigeria is a scam àbí na scam present tense past tense DJ YK yé mo gbọ́ níwsì yìí ẹ̀yin náà ẹ rò mí kódà báyìí ẹ bá pààyàn wọ́n kàdé ní sà sà àbí bọ́ọ̀lù máa ń kí àwọn haúsá sà kì wọ́n kàdé ní bàbá o ẹ̀yà serious Yorùbá nation is a scam Nigeria is a scheme <laughs> ah, wàhálà rèé o wàhálà bí like bicycle tó wọlé epo <laughs> lásìkò tẹ́po tó mọ́ kí ló fẹ́ ra ẹ̀jẹ̀ ẹ má ṣe báyìí náà mi ìfẹ́ bínú tó ti máa bẹ̀rẹ̀ ní à yorùbá wuyo tó ti bínú mi eléyìí ó kọjá kí n bínú àmọ́ ọ̀rọ̀ tó bá ti jẹ kún lọ ìyẹn máa fi rẹ́rìn ni ọ̀rọ̀ eléyìí wàláì díje díje wáìkè gan kò ya wèrè tó eléyìí ah nàìjíríà ẹ ya wèrè ju màálùú lọ aviation minister good afternoon good morning sir good afternoon sir good night sir according to the time sir aviation minister kódà ẹbí ẹ̀rọ ọlọ́run kí ló dé ah, eléyìí pọ̀ àmẹ́jọ yìí kọ́ o ọlọ́run ò ní jẹ́ kẹ́ni tó gọ̀ kó gbọ́n kí èyí tẹ gbọ́n kẹlẹ̀ máa rẹ́ni tún jẹ bí iṣu àwọn tá ti wá gbọ́n ta ní nàìjíríà is a big elephant giant ní nàìjíríà ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ ọfọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì kó ní kálukú kó ẹ̀kọ́ ẹ̀ lọ́wọ́ ọlọ́run ní jẹ́ káwa padà wá gọ̀ bóyá máa rí nìyẹn ọlọ́run jẹ́ káwa padà gọ̀ aviation minister eléyìí pọ̀ o ah eléyìí pọ̀ o tẹ́bàrà ẹni sọ fún yín eléyìí pọ̀ o tó mọ̀ pé lábẹ́ lábẹ́ kínní wọ́n á sì wá kọ́mẹ̀ntì síbẹ̀ gbé ẹni ẹ̀sán ẹlẹ́nu jábàjábà ẹlẹ́nu jóbojóbo èmi á sọ tèmi fún yín ẹjọ́ màámi dádì mi ẹgbẹ́ mi ò bínú ṣe ṣó ọ̀rọ̀ bá ti kọjá ẹkún ẹ̀rín lèyàn máa fi rin tẹ́nu bá ti wo ṣó yìí ẹ má bínú lórí ẹ̀ ẹ kàn bá mi ẹni bá sọ pé wọ́n nàìjíríà pé nàìjíríà go better nàìjíríà go good ẹ kàn bá mi fónítàn ẹ má wàá ṣe ni pé ẹ kàn fónítàn ẹ yí padà o tí ọdẹ bá ta tí ò bá tọ̀ ẹran wọn máa ń dẹran ọ̀dín ni ọmọ tí ò fẹ́ lóògùn tó wá kó oògùn fún á dà sẹ́yìn bẹ́ẹ̀dì ni tẹ bá ti sẹ́yìn sáwọn wọn nàìjíríà ẹ mẹ́tò pé wọ́n kà á o èmi ṣe pé wọ́n wo video, yìí o tọ́n bá ti wá wò tán kẹ́ wá béèrè question lọ́wọ́ wọn pé ṣé with this thing ṣé nàìjíríà máa survive ah, kábíyèsí àná kábíyèsí so ṣe àbí sọnùnkù bàbá bàbá sọnùnkù bàbá sọnùnkù Affection minister wa ni Nigeria. kí lorúkọ wọn alhaji adi abubakar sèré ń kà hmm. àwọn ni wọ́n tweet inú ọ̀sẹ̀ tá a wà yìí o lórí twitter handle wọn torí wọn just giving us fake news it's a fake news go on his twitter handle go and check it he tweeted it there wọ́n ní àwọn ra trucks bí mo bóyá ìtẹ̀mọ̀ nípa mọ́tò bóyá wà á bíbí iṣẹ́ pé ọmọdé lèmi hmm. àti òra túrọ̀kì yóò ta ti dé ìlú òyìnbó yìí lè bá mi wá company tó bá dà tó jẹ́jẹ́ tuntun company náà ti ń ta firefighter tó ń ta fire trucks fire fighter trucks one of the above mo pé mi lọ school ẹ bá mi bèè pèlò ni one ń he said we are commissioned ten trucks ten fire trucks for twelve billion naira twelve billion naira ẹ gbà mí firefighter trucks ṣé kò ní rìn lẹ́lẹ́ ní ṣókè àbí bóyá firefighter jet náà fẹ́ sọ firefighter trucks trucks mọ́tò twelve billion naira fún mẹ́wàá ká tó kọ̀ntínú ní bá mi ka iye trucks ẹ̀yẹ́ kájọ ká ó yá ìwọ bíbí one two three four five six seven eight mẹ́jọ là ń wò yìí aláàjì Abubakar mẹ́jọ péré la rí yìí ẹ ti ẹ̀ ní mẹ́wàá ni tó pé mẹ́jọ lẹ rà ẹyọ kan jẹ́ one point four billion naira tírọ́ọ̀kì tírọ́ọ̀kì tí mò ń wò yìí àbọ̀ ní wíńgì tó máa fi máa fò lókè ni one point four billion ó kẹ́ ẹ ní mẹ́wàá ni ẹ jẹ́ gbà pé mẹ́wàá lẹ́ra tó pé mẹ́wàá lẹ́ra ní twelve billion divided by ten ó jẹ́ one point two billion one point two billion for those of us tí a rí billion. ìtòrí èmi náà ò rí rí àbámi gan ò rí bílíọ̀nù tó fi kú mo ṣe mo calculate ẹ̀ wípé ọmọ tó máa bí ni. èní kó má ṣiṣẹ́ Ko máa wá ná one one million naira lóṣù one one million lóṣù o máa ná twelve million lọ́dún kan abi twelve million ko wá ṣiṣẹ́ láyé ẹ̀ o kí ọmọ ẹ tó ná one billion tán á di ọmọ eighty three years six months laye if not seven months láì ṣiṣẹ́ o kó má ko wo mi ma wole rárá fún un èèyàn kan máa ná one billion láti ọdún wọn ti bí kó máa ná one one million lóṣù á ná fún eighty three years and months kó tó tán now wọn wá fi one point two billion ra truck ẹyọ kan yìí wẹ́ẹ́ kò sí wàhálà wọ́n ní more are still coming we commission ten today definitely mélòó ni wọ́n rà let assume pé mẹ́wàá mi ń bọ̀ ẹ dákun ṣógun ń jà ń lù ní kábà ní fire truck tí wọ́n lọ rà yìí one billion wàhálà òkò tí wọ́n bá fi dá nàìjíríà rẹ̀ jẹun tí èèyàn bá yó dáadáa pàápàá iná lè máa jò because you be careful you are living eh, ẹ̀mí ẹ̀ ẹ̀mí ẹ̀ máa ó máa wà important sí ẹ ibi tó ń gbé gan wàá value ẹ̀ ò ní wà careless about it mo sì ilé mi tó ń ṣẹlẹ̀ iná mi tó ń ṣẹlẹ̀ ìrònú ẹlòmíà gbẹ́jẹ̀ ka nọ́mbà ti ronú lọ ẹlòmíà sọ̀bẹ̀ oúnjẹ lórí nọ́mbà yìí kò ní wọ́n ti pa kínní one point four billion àbí one point two billion fẹ́yẹ̀ kọ̀ọ̀kan anybody wey say Nigeria go better ẹ fún wọn ní fídíò yìí ẹ tẹ́ bá wọn etí truck yìí wọ́ọ̀tì tẹ́ wo lẹ́gbẹ̀ẹ́ mi ẹ bá mi fi sí comment section ẹ make sure pé kínní ẹ bá mi share fún gbogbo àwọn èèyàn if you are for Yoruba nation please share this video if truly you are for Yoruba nation ẹ video fídíò go viral use this as an evidence láti kàn tẹ bá share sínú àwọn platform yín ṣe pé àwọn Nàìjíríà náà wà náà àwọn platform sí yín wọ́n wà ń bẹ̀ ẹ má tanra yín àwọn náà ṣe back to back ni fọlọfọlọ náà ṣe monitoring spirit ni wọ́n ẹ ṣí ẹ fún wọn wọ́n lè máa sọ̀rọ̀ lé ẹ jẹ́ kí wọ́n lọ wò á ṣí wọ́n máa wò ó abátọrọ nàìjíríà wọ́n á wò ó ẹ jẹ́ kí wọ́n rí kí wọ́n mọ reason tẹ́ fi ń pariwo kí Yorùbá dá dúró Nigeria is an is an elephant kokori ò lè ṣe Nigeria the best ni pé kó split ẹ kó lọ́la kókó tiẹ̀ sọ́tọ̀ kó lọ ṣe é kókó rẹ kò lè ṣe kò lè ṣe kò lè ṣe erin nàìjíríà eléyìí pọ̀ o ìgbẹ́ burúkú lẹ múlẹ̀ yìí o aláàjì adi yẹn spẹ́ẹ̀lì orúkọ ẹ̀ fún yín ló wà lórí twitter had ni adi wọn ẹ wá spẹ́ẹ̀lì abubakar sirika c-i-r-i-k-a wọ́n ni mo àsìkò mi. <laughs> they will not want Nigeria to split. Ọlọ́run They will not want Nigeria to split. Nítorí pé àwọn pa àwọn sùsù, àwọn gọ̀ǹgọ̀ṣù, they will still come here and say, yeah, yeah, sọ̀rọ̀, yeah, yeah, yeah, yeah, yeah. Oju á já o, ojú yín á já. Ẹnu ẹ̀ lẹ́wà yẹn, ẹnu ẹ̀ lẹ́wà o, ojú yín á já. Alájà Bùbákà ṣé rántí pé ọpẹ́yẹmí adéọlá kọ́ ló ń jẹ́ àbẹ́ ìyòrúpọ̀ orúkọ yòókù kì í ṣe orúkọ yorùbá wuyì ẹ̀ẹ́dẹ̀ wo dàda pé moronfolu adétọ́lá kọ́ ló ń jẹ́ ẹ wo péjùbọ̀ kẹ́kọ̀ọ́ lórúkọ yẹn ni ok ẹ rí dáadáa ẹ aláàjì adi abubakar ló ń jẹ́ hmm. abubakar ṣé rí kí o bàbá o. Yoruba people will still come here and say gbẹ́nu ẹ̀ sàn gbẹ́nu ẹ̀ sàn ìgbà táwọn bàbá yẹn ti jẹ́ wẹ́nu bàbá ti ẹ̀ rà gbẹ́nu ẹ̀ sàn màá gbé imú mi sọ̀hún tó bá yá remember gbogbo ilẹ̀ Yorùbá wọ́n fi ń yá àwọn owó tí wọ́n ná nàkúnà yìí gbogbo owó burúkú tí wọ́n ná yìí wọ́n ti fi Lagos state yáwó Ogun state náà ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n bá kó mẹ́wàá bọ́ sọ̀yọ̀ last last bá sọ pé ẹ fẹ́ pín àwọn ti kó nǹkan tó dára sílùú wọn síbò sí ní ọmọ nìyẹn o ẹ bọ́ pé ẹyẹ a fẹ́ pín o a fẹ́ pín o wọ́n ti ta Lagos state tán o ẹ ṣe pé election twenty twenty three náà ni ṣe ní do or die wọ́n ti ta Lagos state tó ń ká kó fẹ́ lọ bu tiẹ̀ ní wọ́n mọ̀ pé Nàìjíríà máa pín wọ́n mọ̀ pé oníkàlùkù máa lọ́nlọ́ ẹ̀ wọ́n mọ̀ ṣé wọ́n mọ̀ kí ni wọ́n mọ̀ pé oníkàlùkù máa lọ́nlọ́ ẹ̀ wọ́n mọ̀ pé máa lọ́nlọ́ yìí àmọ́ ẹ fẹ́ gbọ́ ẹ fẹ́ gbọ́ wàláì tàláì tó bá pẹ́ tí yorùbá tẹ bá wò tó bá yẹ kó pẹ́ jù wọ́n ẹ̀ pé oníyà yorùbá ló máa jẹ èyí tó kù tó gbà tí china bá dé àwọn ọmọ gàmbàrí wọn kì í ṣe nàìjíríà wọ́n ti ṣe tírẹ́ẹ̀nì lọ sí nìjẹ́ wọ́n ti ṣe oríṣiríṣi lọ sí nìjẹ́ wọ́n á kẹ́rù wọn ni a máa lọ nìjẹ́ ilẹ̀ ibo nǹkan mélòó ló wà ń bẹ̀ ilẹ̀ yorùbá náà ta ní resources sí i àwa náà ni wọ́n ń jẹ ní China ṣe ń yá wọn lówó làwọn olórí ṣèṣì ṣe ń yá wọn lówó wọ́n bẹ̀rẹ̀ sí ní Yorùbá nation bẹ̀rẹ̀ sí ní ìdàrú kó lọ́mọ Yorùbá ni ẹ́ bẹ̀rẹ̀ sí ní Yorùbá nation ọ̀hún kọ́ lọ́n lè mú wọn. Hmm. bí wọ́n bá ti rí jíńkó àwọn ọ̀ràn dìrùn àwọn ọmọ ọmọ ẹ̀ àwọn náà ń bọ̀ wàláì àwọn ayé wọn pín ìyàlẹ̀ dà àwọn ọmọ ẹ̀ ó lè tẹ̀lé ṣe ni pé tí Yorùbá wù tí bá ti lọ wá wá fún yín tí bá ti mú fún yín ẹ lọ máa ṣe research ṣé rọ ní àbó òtọ ni ẹ̀yin tẹdẹ mọ̀ pé mi kì í parọ́ náà ẹ bá mi kọ sí ọkọ yorùbá wuyì anything wey you give us na ọ̀tẹ̀ wọ́n tóbi ní ìpérọ ni twitter handle alhaji adi alhaji kan náà fi bẹ̀rẹ̀ ad hadi abubakar serika lọ wò níbẹ̀. ìjẹ́ wẹ́kẹ̀ ẹ má sáré ẹ má sáré a máa sáré ní ìtara wọlé wàhálà máa ya ah! ká má sáré kẹ̀ wàhálà ẹ̀ ní dúró a ní dúró a máa sá lọ tó hmm, jù bẹ́ẹ̀ lọ ṣeun.